mọ́mí mọ́mí. ẹ padà ah, kí lè lè kí ló ṣẹlẹ̀ ah, èwo rè. Ah. kí ló ṣe fún mi mọ́mí kí ló ṣe fún ọ. kí ni mo ṣe fún mọ́mí àbí kí ni mo ṣe fún mọ́mí. mọ́mí ẹni sùúrù kí ló ṣe kí ló ṣe fún mọ́mí mi. kí ló dé tẹ wọn náà tọ̀tọ̀tọ̀ wáyé. ẹ bá bá mi kẹ ẹ sí rè lọ́sàn mọ́mí ṣe é fún mi kí ló ṣe fún mi kí ló ṣe fún ọ. kọjá òrìṣà ó ṣí èrè ni láíláí jí ẹ mọ́ tì mí báyẹn mọ́ kí ni mo ṣe fún mọ́mí ẹ̀mí tí báwo àbí kí ni mọ́mí tí ẹ fẹ́ ṣe fún mi ṣé òòrí gbogbo ara wọn ni òòrí gbogbo ẹnu wọn ni nǹkan tó fẹ́ dà sí mi lára òun ló dà padà sí wọn lórí yẹn ṣé wàá ṣe pé mo tètè dá padà ni wọn bá dàánù mi ni ah, kí ló dé dúró lọ ṣé wọ́n rọ yín sí mi ni ṣé wọ́n rọ wà síjà sí mi ni ṣé bẹ́ẹ̀ báyẹn mi jẹ́ ni kí ló dé kí ni mo rà gbá yín kí ni mo ṣe fún yín ẹ̀rẹ̀